jọ gàtẹ kò jọ gàtẹ ó fẹsẹ̀ méjèèjì tì. Jacob. Jacob. ẹsẹ̀ fún mi mọ̀ dáa inú ẹ̀dá fún mi ti géètì mi. now mi ò fẹ́ rí anybody ṣé anybody bá wà mí wá mi ò sí ilé mi ò fẹ́ rí anybody okay. Ah, ah. ìgbésí ayé tá à ń gbénu lé ibi inú fún àyà fún ni màdámù. Ah ọ̀rọ̀ yóò ṣe pìrìdìtì ọlọ́lọ́mọ tí Jacob nu bíráìbù ṣe fún yín Jacob Jacob ẹ̀jẹ̀ fi pákéjì sí táwọn ọmọ aláta àwọn ọmọ elépo táwọn náà rún mẹ́nu géètì tán bá wà ráàní ẹ kàn mọ̀ pé Jacob olú ẹ̀ ń pè púpọ̀ ẹ̀ sí ń lé o. Let me go to rí kankan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. èrò kó ìwọ sọ̀rọ̀ nípa ìfẹ́ ẹ̀yin ọkùnrin olórí burúkú olóṣì játijàti tó jẹ́ pé ọkọ̀ lásán lásán ní tẹ̀tẹ̀ fi àwọn èèyàn bóra ni. èmi wà nílé ayé láti wá kọ́ gbogbo ẹ̀yin ọkùnrin rádaràdá ní ọgbọ́n ni tí bàbá rí pé ẹ̀yin bọ́ lẹ́nu ẹ mi ní fi ẹ sílẹ̀. kó bẹ̀rẹ̀ tẹ́ nífẹ̀ẹ́ ara wa kí ló ṣe ni ká má jẹ mọ́ sínú ilé. pọ́tí àwọn mọ̀lẹ́bí yín náà ni. ọ̀nà òde ẹbí ni káwọn ọmọ jẹ mọ́ kébi ọ̀pá akúnú ilé ọ̀dà mi ò kí ọmọ lọ pati o kọ́kọ́ wọ iná kọ́ bá ń ru ẹ̀fọ́ kó o sì gún yẹn sí. ọkọ mi tí má máa fi ní kí n ṣe gbogbo yẹn aago máa ti lọ́ọ́ máa ti parí pati kí n tó débẹ̀. ẹyin bá aago bá lu aago padà. àwọn mọ̀lẹ́bí máa rò pé mi mò ń kọ́ yín tí mi jẹ́ kéèké kí n wá mi mò ń o. èmi ló fẹ́ dàbí mọ̀lẹ́bí àbí irú ọ̀rọ̀ kan lọ́mọ tó ọ́n lòdì ẹbí nìsín ní kébi ọkọ̀ bàbá rẹ kú nulẹ̀ ah wọlé kọ́lọ́ rẹ bá ń gún yàtí ẹ̀fọ́ mi ì fẹ́ ìyẹn ríro ìyẹn gúngún mọ́ fẹ́ o. wọ́n ti gbọ́. torí àwọn fẹ́lẹ́ gúngún a sì máa lé mọ́jú òní kókó o fẹjá sẹ́fọ́ o fírú sí o àwa wíkẹ́ òun lọ òde mọ̀lẹ́bí ibi pé bẹ́ẹ̀ bá kú ní ìsìn mọ́tò wọn ọkọ̀ gbé lẹ́yìn ẹ̀ wọ́n mọ̀ wá wé ilé kì olóhùn ṣiṣẹ́ náà tẹ́lẹ̀ gbogbo òwe ilé pátá báńkì lọ́wọ́ Oh! Hmm. ogun náà ni ah, abiru ayé òun wá wá báyìí wọ̀ lọ́hùn. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀yìn. ọlọ́run ṣe hàn mí ìṣẹ́nsẹ̀. láìláì mi ì lè ṣerú nǹkan bẹ́ẹ̀ òun ṣe ìwé <laughs> ṣáà make sure pé o lo gbogbo ẹ tó kùn lálẹ́ so pé nìyá lè relieve ẹ o ọ̀rẹ́ mi pẹ̀lẹ́. <laughs> Ah! kò tí ò lọ pé. báwo ló ṣe máa di pé tẹjúmọ́lá wa dé ẹ̀ mọ́lẹ̀ ó wá nẹ̀. and are you that weak? ó ti ẹ̀ gbọ́wọ́ ò kankan ó dẹ̀ nẹ́ ó dẹ̀ fi àpàṣẹ gbogbo ara báyìí and I don't understand. ìwọ fúnra ẹ gan mọ ó mọ pé mi kì í ṣe àrùn rọ. yes. but bí lè ṣe ṣẹlẹ̀ mi ò lè explain the only thing tí mo kàn rántí ni pé. bọ́kílì <laughs> tó fa eh, ẹ̀yẹ sáyà. ọ̀rọ̀ yẹn yàn ọmọ lọ sùn. <laughs> ẹ dìde ni o it's so crazy. Ah, ah, ah. ó dé ní bọ̀bọ̀ ìṣá tó sìn mo ní láti wo next episode. ọ̀bọ tó sẹ̀ ó yẹ kó pa káràtà ní next episode máa mi sọ next episode yẹn torí tó sì yẹn gangan ni mo ṣe láì program yẹn. <laughs> that is too big guy ayọ̀ fún nọ́mbà rẹ̀. hello ẹ eh, tẹjúmọlá náà ló ń sọ̀rọ̀. o oh, mo rí fún àyàn lórí tébù omi tí nílé àtẹ̀ǹtì ní báyìí ẹ bá mi sẹ́ǹdẹ̀ sí mi ò mi ok ok and exactly ok. Uh. Tadinho you okay? Taju? mo are you okay? Wà á tẹ̀dá mi náà. I'm okay. Huh? I'm okay, I'm okay. came back with a glass of wine mo rántí pé mo mu lára ẹ̀ bí o lè sọ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn ìgbà tí mo máa tají mo rí pé ó ti dè mí mọ́ chair. this is really serious <sighs> àbí kò ṣe tẹ́jú mọ́ than mi ò bí ìpè tẹ́jú lè ṣe irú nǹkan báyìí <sighs> but wait ṣé ọmọ ìlọ́ọ̀bẹ̀ fi first place cause tí ó bá lọ́ọ̀bù ẹ̀ ní òbílíf pé irú èèyàn máa lọ́ọ̀bù èèyàn á dẹ̀ ṣe ẹ́ báyìí ó dẹ̀ pé mílíọ̀nù pé irú nǹkan báyìí nífẹ̀ẹ́ bó ṣe ṣe é náà láì ṣe ẹranko. ṣeré tó bá jẹ́ ní ti pé bóyá ó nífẹ̀ẹ́ mi àbí kò nífẹ̀ẹ́ mi mo lè sọ fún ẹ pẹ̀lú gbogbo ẹnu mi pé ó nífẹ̀ẹ́ mi. jọ tí ó bá nífẹ̀ẹ́ mi kí ló ṣe pẹ̀lú mi kò ń ṣe pé mò ń fún ní kankan òun gan ló máa ń fún mi lówó àbí kí lèmi ní láti fún. mi ò mọ ó lè jẹ́ nǹkan tí owó ìlera tó ń gbádùn lára ẹ̀. nǹkan tí owó ìlera tó ń lọ́sọ̀dọ̀ mi bíi kíni. ó bá kùn àti ẹnìkan. ọ̀rẹ́ má ṣeré kó má fi ṣeré ń tiẹ̀ nǹkan tó ń dùn mí là yìí tí ó bá love ẹ she won't treat you like this. this is wickedness. ṣé láìsí pé o jalè wo bóbi yẹn ṣe ṣí ẹ and you call this love. ọ̀dọ̀ mi ni kún wa tí n bá yí mọ̀mọ́ ó nífẹ̀ẹ́ mi torí nígbà tí. Dayọ̀ ṣé wọn kún nífẹ̀ẹ́ ṣá mo lọ́ọ̀rẹ́ tó jẹ́ wípé mi ò mọ ìdí ẹ̀ tí mo fi lọ́ọ̀rẹ́ bóyá ṣe níbi àlá àbí ọjọ́ wo kankan la bẹ̀rẹ̀ ọjọ́ wo la pàdé wọ́n dàbẹ́ nípa tiwa tipẹ́tipẹ́ bí wọ́n pé ọkọ àtìyàwó náà sórí nǹkan ẹ̀kan tí mo mọ̀ tó dá mi lójú ni pé mo nífẹ̀ẹ́ hmm, mi wàá lè sọ nípa nǹkan mi pàtí pé mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ láti inú ọkàn mi bó ṣe wá ṣẹlẹ̀ mi ò lè sọ. mo mọ̀ pé ó nífẹ̀ẹ́ mi ṣùgbọ́n ẹ̀rù ń bà mí ló ń bà lẹ́rù. kó wọn bá gba ìmọ̀ mi lọ́wọ́. o ah! <laughs> kàn ṣáájú ẹlẹ́dẹ̀ pẹ̀ jẹ́ àbítorí èmi gan ló yẹ kí n máa sọ pé ẹ yẹ kí n kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà kí wọ́n má lọ gbà ẹ́ mọ́ mi lọ́wọ́ àwọn tó nífọ̀n tí wọ́n ní ìkànnà ìwọ ni gbajúgbajà ìwọ ni lúmọ̀ọ́ká ìwọ ni gbajúmọ̀ tí gbòyàn fẹ́ rí tó bá fẹ́ sọ mí wọn á ní tẹjúmọ́lá oníròyìn tabarin sapahun tẹjúmọ́lá sọ̀rọ̀sọ̀rọ̀ ibi tẹjúmọ́lá ní tíátà ìwọ ni ìlúmọ̀ọ́ká ìwọ ni gbajúmọ̀ kò wá sí nǹkan tó ń ṣe ní theatre àbí entertainment world tó mọ̀ ṣe ṣé wọ́n rántí pé gbogbo ọkùnrin pátápátá ló fẹ́ fẹ́. kí ni ìfọ̀n àti ìkọ́nà tí wọ́n ní kò sí ìwọ̀n tèmi wá káàkiri o torí gbogbo nǹkan tí mò ń wá lára ọkùnrin lónìí <coughs> oníṣègùn lọ́wọ́ mm-hmm. ó ṣerú o ó tún. àwọn èmi ò mọ pa ẹ ṣùgbọ́n dẹ́kẹ́ sọ fún mi kọ́ fún ẹ ìwọ náà o gbogbo ọkọ lórí kọ́kọ́ ní ìwà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá ẹ fi ẹwà kù ẹlẹ́lẹ́ ah, kí ló ṣe é tó fún ọmọ jù. <laughs> adìyẹ pẹ̀yìn dá tanilá tanilá fàrọ̀. transfer five million account mi. mi ò ṣe mistake rárá sórí ìdùnnú títí ẹ òun ni ayọ̀ títí mi èmi tẹjúmọ́lá mo ṣetán láti dúró tiẹ nígbà ẹ̀rùn nígbà òjò torí pé èkúrọ alábàákú ẹ wà mo mọ̀ mọ̀ ni jẹ́ kí n sọ kí nìkan fún ẹ èmi mọ̀ pé contract tó ń try láti execute láti ọjọ́ yìí owó ló ń dá dúró mo mọ̀ mo understand pé big boy ni ẹ́ contractor ni ẹ́ um, um, ọkùnrin ni ẹ́ kò lẹ́tọ̀ọ́ pé kò béèrè owó lọ́wọ́ obìnrin ó sì gbà pé ò béèrè lọ́wọ́ mi ò dẹ̀ bá mi sọ rárá bó mo rí ìdẹ́ dáadáa mo mọ̀ pé inú ẹ̀ ò dùn mo mọ̀ pé bí o pa mi lọ́mọ pé ìyà ò jẹ́ tó bẹ́ẹ̀ lè fẹ̀yìn dé sitting room ẹ lè wọ yàrá lọ mọ́ ẹ bá ń kún nǹkan mọ́ nǹkan mi báyìí. afa. ọ̀gá ọ̀rẹ́ ibi tẹ́ tó kún nǹkan mọ́ nǹkan rẹ̀. ẹ lè tilẹ̀kùn ibà yìí tó ti ń ṣe ògbéré ìfẹ́ yín. oye n dúró ah. àárín nǹkan tó fẹ́ rí sọ yìí. èmi gan ti ń lọ mi jẹ́ kó mi ìfẹ́ yín wá yí mi lára. àárín nǹkan tó fẹ́ rí sọ yìí. oye n dúró ẹ ṣáà tilẹ̀kùn. oye dúró. èyí mú mi o. káàbọ̀ padà sí orí ètò wa ẹ ṣáà ti mọ̀ pé ibi la ti ń dúró ah, do ẹwà èdè tí gbogbo ẹ fi ń sẹ́yìn wọn yìí ń dò ẹ wò ó n máa ń sọ fún yín ẹ̀yin tiwa nínú ilé wípé tí ò bá sí orí kò lè sọ̀rùn tí ò bá dẹ̀ sọ̀rùn náà ẹ ti wà pé kò lè sí orí ìyẹn ní fún ẹ̀yin ọkùnrin tí ẹ máa ń gbà wípé ẹ̀yin nìkan ni èmi lọ́kọ́ èmi lọ́kọ́ òun wọn ti bá ti ṣe ah! òun lábẹ́ ń gé o ń di mario ni ibẹ̀ máa kú sí bóyá ó yẹ kó rí bẹ́ẹ̀ bóyá kò tiẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ó máa tó ṣe é ó sì máa jíjẹ ń fẹ́ sùn lọ́kà ni. <laughs>

ẹ káàbọ̀ padà sí orí ètò. kò ní pẹ́ jiná. àtàgọ́ márùn-ún náà mo ti jí tẹ́yìn náà ni mò ń ṣe. aago méjì àbọ̀ ló ti lù yìí. àbọ̀bọ̀ wa dé aago márùn-ún náà dákun sí wọ́n lọ́lọ́ pé òun síláṣí ni abọ́dọ̀ ó ti dàdá ni. aago méjì àbọ̀ ló ti lù yìí gbòòrò àníkọ́ bá ní sí ẹ̀fọ́ kó o sí ọbẹ̀ já kó o ṣe gun yẹn sí ńlọ ní ọlọ́pàá ayé mọdàgún mẹ́jọ yìí. táwa gangan lórí táwa lọ́rọ̀. Ah, e, eré mọ wàá ga o. ìbínú sálọ ṣe ṣe tó ti máa jẹ ní kó lọ lè ṣe fún kó lọ mójútó fún mi kíá. Ah, ewu lẹ bẹ ìkúnlẹ̀ náà ní sábà bíbí ẹbí ẹbí tó fẹ́ bọ tó fẹ́ bọ yé mọjà. ẹni máa tó ṣe ojú aago ah. sílẹ̀ ẹni náà máa tó dá sí ètò yìí ta ló yẹ kó jẹ orí gangan ta ló yẹ kó jẹ ọ. ẹbí ẹkọ ara ẹbí ẹ balẹ̀ ní ẹsẹ̀ bọ́lá bá ti di mo rí ọmọ ìfẹ́ ní ẹsẹ̀. gbàdúrà lọ́wọ́ rẹ̀ mi ọ̀rọ̀ ló yẹ ẹ wò gbogbo yín lẹ́ máa bá wa dá sí lónìí ni ìyá ẹ̀ náà ta ni wọ́n mì ẹ́ kí ló ṣe kí ló tó ń disturb mi náà. mama my stomach upset. understand kí ló kàn ẹ́ mbẹ̀ ṣé wàá ló bí ọmọ lọ́mọ ni kí ni problem ẹ ṣé wàá rí pé ọmọ lọ́mọ ń disturb èmi tèmi wà yẹn. ó rí pé ọmọ yìí disturb mú ṣe àwọn kan lọ́wọ́. Tẹ́jú Tẹ́jú gbajúgbajà mà ní ẹ nínú ìlú yìí tí àwọn èèyàn ń rí tínú wọn ń dùn ṣó ṣe bí tó bá rí gbogbo ìwà pálapàla yìí tó bá rí lọ́wọ́ inú wọn máa dùn ẹ ń sọ fún mi wo ìwọ kan yìí ló mú mi tẹ̀mọ́ nǹkan tó ń pè eléyìí náà ń sin tó wà lọ́wọ́ ẹ̀ ó ti pé gbogbo àwọn nǹkan tó máa ń pò yẹn gbogbo àwọn nǹkan tó máa ń pò àwọn nǹkan mi ò mọ nǹkan tó ń pè mọ́ mo ṣáà pé gbogbo ẹ̀ ló wà nínú nínú drink tó gbé dání yẹn ṣé ayé ló ń ṣe yìí ṣé ayé ayé ló ó dẹ̀ rò lójú ẹ̀ ń sin ayé ló ń ayé ayé. Ah n tiẹ̀ wá òkè tẹ́ẹ̀jì wọ́n bẹ ewé ní ibi wò ó. Torí ká má jìyà yá má jìyà lọ́fà ó. Má jìyà pẹ̀yìn dàtánilá tani ló fà ó. ṣé àgbẹ̀gìlẹ̀ rẹ yé kó mọ̀ pé ara ó ní. kí ló tó dájú kò síbi báyìí. o tiẹ̀ tó fi sí favourite channel rẹ kí ló tójú ẹ̀ kọ́ rẹ lọ́wọ́ báyìí. mom promise you won't shout at me. I am your biological mother. Pẹ̀lú mi ni mo bí mo fẹ́ràn ẹ̀ kí ló dé. Mom, why do you hate me so much? ètì bíi ti báwo ìwọ ni mo fẹ́ràn jù láyé mi lókè mi báyìí mi léèyàn kankan nílé ayé ìwọ nìkan ni mo ní ọmọ mi mo rán kejì ara mi rírírírírú gbà ojú sókè o ojú sókè o ojú lọ́rọ̀ wà kí ó ṣẹlẹ̀. ọ̀rẹ́ kí èsì wàrà. lágídí nsìn gbogbo nǹkan tó yẹ kí n ṣe lẹ́rọ̀ òun ló láìkì kó máa ṣàgídí fún mi mọ problem ẹ mi mọ wáì tó tó tó máa ń ṣe báyìí ah, mi ò ríru tiẹ̀ rí ṣé ṣé tiẹ̀ dúró náà ṣé kí n lọ máa sanwó fún olóṣó níta kí n máa sanwó fún wọn láti fi bá wọn sùn ni nígbà tí mo níyàwó ńlẹ̀ dá mi lóhùn ṣé gbogbo owó gbogbo oṣù tí mo kó fún yìí mo fẹ́ ẹ ní iṣu ni ni wọ́n dẹ̀ máa wú wọ́n wọ́n dẹ̀ máa àwọn tó máa ń gbọ́ sítórì òsì tó máa ń sọ́n ta sí wọ́n máa sọ pé mi nìka mo ní mo fẹ́ ṣe nǹkan mo fẹ́ bẹ́ẹ̀ sùn ìyàwó mi o òun lọ agídí olóòṣè bímọ kí ló kàn mí pẹ̀lú òṣè bímọ ṣó bímọ tẹ́lẹ̀ ni àbágàn ni ẹni wéré ń ṣe ẹni. tó dẹ̀ mọ̀ pé mo bímọ kò tí ì jọ́ṣù kan lọ. ìgbà tí ó wàá jọ́ṣù kan ló ń kọ́. tọ́mọ ṣì mọyàn láyà mi ìdájẹ́ ò tí ì dá. mo rò pé orí ẹ yìí ìgbà tó mọ́ mọ́ yan kọ́ èmi àti ẹ̀kọ́ lájọ lọ yan ni kí ni problem ẹ̀ jọ́ tòrò lọ ìjọ tí a fẹ́ kó ṣùwà sílẹ̀ yìí ṣé wọ́n ti bọ̀dá mi Táíwò ìgbà tí bọ̀dá mi Táíwò ń sọ fún mi pé ah, ẹjọ́ bá reduce iṣu yìí ìwọ náà kàn ló sọ pé wọn kì í reduce iṣu nílé àná ta ló sọ fún yín bẹ́ẹ̀ Yorùbá wo ló sọ bẹ́ẹ̀ Yorùbá yẹn náà ló máa pa yín ẹgbà ogboṣu àbẹ́ ẹgbà ìgbà tẹgbà ogboṣu tẹgbà ọ̀gẹ̀dẹ̀ tẹgbà everything tẹ́tí wọ́n á gbowó lé lórí àbí ṣé wèrè tiẹ̀ wá ṣe é gan ni àbí wèrè olóṣì yẹn ni ó làwọn tún fẹ́ mo fẹ́ ṣèmi ìbàdí mo fẹ́ ṣèmi ìbàdí. mo ìfọmọ lọ́bí o ló máa ṣe mọ̀ ní pọ̀yọ̀ tí mi máa dá mo ìfọmọ lọ́bí o. ilé ìtọ́sọ ẹ̀ náà dá wọ́n ẹ̀ bọ̀ mo mọ̀ pé ìfọmọ lọ́yọ̀ ṣé òkè òkè jẹ́ ká tẹ̀ wá yanjú ẹ̀ báyìí bí ẹ̀ sọ fún ẹ o ẹ̀jẹ̀ ń dá ọkàn mi o kọ́ mọ́ mú òkè dání mo fi lẹ̀ sùn èmi mo ní ìsàlẹ̀ ẹ̀jẹ̀ ò bá wà ńbẹ̀ soda cream ò bá wà ńbẹ̀ ṣúgà ò bá wà ńbẹ̀ èmi mo ní gbogbo ìgbà tó bá dẹ̀ tún mi ni mo máa ṣe tí n bá ṣe ọmọ àlè ni mí ọmọ àlè jàjàtì tí bá ní mo fẹ́ ṣe láàárọ̀ lóru lọ́sàn-án kó kan ẹ́. kò ní dáa fún ẹ kò ní dáa fún ẹ.

fẹ́ ṣe. mo kọ́kọ́ fẹ́ lọ fún business meeting kan so tí màá ti wá kúrò ní business meeting yẹn màá wá fẹsẹ̀ kan yẹn dọ́dọ̀ mọ́. are you okay? Eh? you must be mad. ṣé orí ẹ yí ni ó ṣe yàrá ìgbọràn ọmọ náà ṣé mi ò ti sọ fún ẹ pé mi ò fẹ́ máa rí ẹ pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ kankan mọ́ àbí mi ò fẹ́ mi sọ fún ẹ pé mi ò fẹ́ kí any of your friends kan wọnú ilé ìwà báyìí mọ́ wá ìtọ́ wa ya létí lápá ọmọ. ó dàbí pé ògbọ́n tí mo sọ dáadáa ni. you must be very stupid mama báyìí sọ̀rọ̀ wá tún máa sọ̀rọ̀ padà wèrè ń ṣe ẹ́ ni ṣáàjì ẹ̀ fẹ́ bàjẹ́ ni. mo sọ pé mo kọ́kọ́ fẹ́ lọ ṣe àwọn business meeting tí má business. ẹ gbà mí mò ń sọ̀rọ̀ o tún sọ̀rọ̀ ayé ẹ̀ ò ní dákò ní dá fún ẹ kí ni nǹkan tó lè máa sọ ṣé mi ò ti sọ fún ẹ pé anybody kò gbọ́dọ̀ wá ẹ wá ó dẹ̀ gbọ́dọ̀ wá anybody ó dẹ̀ gbọ́dọ̀ wá anybody lọ sọ́yà wèrè ni. má bínú mi ò mọ̀ ah, má bínú. ẹ gbà mí ṣé mò ń sọ̀rọ̀ wèrè ń sọ̀rọ̀ padà. ò ń sọ̀rọ̀ mo sọ ayé ò ní. ó sì ni. ṣé ó ṣe ó ṣe ṣé o rí mi báyìí kó tó fẹ́ mi. dárí pẹ̀lú mi. ayé ò ní da. dárí pẹ̀lú mi. dárí pẹ̀lú mi dádì látọ̀ ẹ dádì pẹ̀lú mi látọ̀ ẹ ṣé o rí kún mi kó tó fẹ́ mi. dádì pẹ̀lú mi bọ́tọ̀ dádì pẹ̀lú mi bọ́tọ̀ fún mi dádì pẹ̀lú mi. òde pé òde pé. ayé mi ò wá àwọn olóṣì tó fẹ́ lọ bá tó fẹ́ lọ bá nìkan òde òǹdà. kúnlẹ̀ o. ọkọ mi pẹ̀lú pàtàkì. jọ kí ló ṣẹlẹ̀ náà kí ló dé tí ò sí ná. nepa sáré múná lónìí. nepa mú lọ ẹ kí ló wá dé tó tán jẹ ni. epo títàn ní jẹnẹrétọ̀. ṣebí tẹ́pọ̀ bá tán ó yẹ kó lọ rí epo sí ni. torí pé rẹ̀ díẹ̀ ni kánú dẹ̀ mọ̀ pé nípa máa múná lọ ní bóyá ń bá tiẹ̀ ti rán yàn àmọ́ ẹ má ṣàbínú. Ah. ọlọ́run ṣé tí bá tó bẹ̀rẹ̀ sí nínú ẹ̀sìn ṣé wọ́n ní sọ pé ká ni mi tábàdẹ̀ wàá rò dáadáa ìwọ ni ká o epo tọnu jẹ ṣé bóyá kò rà mí ni hmm, my dear ó ṣe wá stupid báyìí wọ́n máa tó múná yẹn náà dé ẹ mọ̀ para mi tí ò yá ni ìbá ti lọ rà. my dear oh stupid àárẹ̀ yẹn náà ló máa pa ẹ̀ ó máa pa ẹ̀. ẹ ó yà dìde kó lọ wá náà wá fún mi. ọkọ mi jọ tí ẹ wá sùn ká tó rí ìṣẹ́jú díẹ̀ báyìí nípa mọ́ndé ara lè tutù. kí n sùn sẹ́gbẹ̀ẹ́ ara mi ò ní pẹ́ tutù iná tó dé kò ní dáa fún ẹ kò ní dáa fún gbogbo àwọn tó gba gbogbo dáórì tí mo san lórí ẹ kò ní dáa fún wọn ó yá dìde. ẹ ẹ dìde kó lọ ra epo fún mi aago mẹ́rin ló tiẹ̀ lù náà ok after one time ò tí ì lọ́nà lọ bá mi ra epo ń ta níbi òwe ìbàfọ̀ tó bá ti kọjá magodo wà á drive kọjá kéètù ọjọ́ tàwọn ṣáà lọ́mọ òwe ìbàfọ̀ wà á rí mi bẹ́ẹ̀ dídé dídé dídé. Hmm? olówó orí mi. táyì ti ń lọ ọmọ orú dẹ̀ ti mú mi gan jọ nítorí ọlọ. dídé náà wáyé ẹgbẹ́ bàjẹ́ ni ṣé wọ́n lè ṣe ẹni ó yá dìde dìde ó yá dìde dìde dìde dìde jọ dìde kó àwọn bíbá kó kẹ́ra kó kẹ́ra wẹ̀ ara ò ṣe ẹwo ni òyà tọ́ba bí ẹ̀rá kí wọ́n má lọ rí po mò ń wé ní kó lọ o mò ń wé bàfò ní kó lọ ọ̀dọ̀ ti yà wèrè wọ́n ń wé ní kó lọ ààrẹ ò yá my house. òtútù ṣe mú mi pẹ̀lú gbogbo nǹkan. ẹ má sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tó tó mọ acting rẹ̀. òtútù mú mi. Ah pẹ̀lú gbogbo aṣọ tí mo tún dàbòrà ìwọ ẹlẹ́dàá mi ọlọ́wọ́ má jẹ́ kí n ṣọkọ fẹ́ òun. abúlé èèyàn wo ló máa ní kéèyàn lọ ra pẹtrol láago kan tó ti kọjá mo bá ṣe é ṣe kì í tó táyé wá màá tún yàn ó tó bá ṣe é ṣe kì í tó táyé wá owó tùkà dára ní ọ̀hún. mo sọ lọ́ra petro ni. ẹ lọ fún lẹ́kọ̀ọ́. Ah, ẹ jọ ẹ jọ ẹ jọ ara mi ò yá ara mi ò yá. ó ní òun kò kò bọ́ sí ibà bóde ẹ̀ pè mí ní ìtìlẹ́kọ̀ọ́ yẹn máa tẹ̀lé àwọn ọ̀rẹ́ òṣùwọ̀n kí ni kí ni kí ló kọ́ ẹ̀. ẹ ti ẹ̀rọ pé ọ̀rẹ́ iṣẹ́ ìgbé àlùbọ̀lẹ̀ ah, ni. ṣé orí ìwò òpè ṣé ìgbà tẹ́yìn ń gbowó ọ̀rẹ́ kan ló jẹ́ orí òpè ó dà ṣé mi ti ní àwọn ọ̀rẹ́ wèrè tó o gbọ́dọ̀ máa bá ríǹgì owó ẹ̀dá ṣé wọn lọ́kàn lé olókan lè borí báyìí. mi ò lè ṣáájú ọ̀rẹ́ mi. irọ́ máa eh. ṣáájú ó ṣàyà bí òkè mẹ̀sì tó bá bí ẹ lọ́jọ́ ìtúrí ẹ mi láti jẹta ṣe ti wá bí ẹ ní kẹ wá gùn ẹ kàn délé ni ẹ kàn bẹ̀rẹ̀ sí jọ dípò lára ẹ yọ kí lọ́rẹ̀ ẹ ti ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀tẹ̀ kí ló dé gan. kí ló kọ ẹ sọ ọ̀rẹ́ ọ̀rẹ́ ah, bó ṣe máa ah, gbé àṣẹ yẹn ni ìgbà tó bá wọ́ máa ń nà máa tún gbọ́dọ̀ síìtù kọ́kọ́rọ́ gbẹ́gbẹ́gbẹ́yẹ òsì lọ nígbà tẹ́ ń gbowó tẹ́ ń gbowó tẹ́ ń gbowó rí lọ́wọ́ mi tẹ́ ń gbàṣu tẹ́ ń gbó gẹ̀dẹ̀ ẹ mọ̀ ń gbà yẹn tó bá bí ẹ lọ́wọ́ gbà ìwọ ló fẹ́ sí máa ń nà ọgbà ìjàpọ̀ lóṣù ọkọ sọ́ra bọ́ọ̀sì pé bàjọ́ bọ́ọ̀sì bẹ́ẹ̀ tó bá bí ẹ lọ́kọ̀ bọ́ta wọ́n bẹ́ẹ̀ bloody fool ìgbà tó ń gbowó lọ́wọ́ mi ẹ̀ mọ̀ gbà yẹn ni ó ti yá wèrè shut the fucking mouth go get out orí ẹ̀ ti yí ní ní kẹ́lẹ́ máa bá ọ̀rẹ́ wèrè sí ọmọ. ṣé o ti wá rí wípé ọkùnrin ọlọ́run bàbá ẹ̀ fífi ọwọ́ mi níṣẹ́ ni mo rò pé mo ti bọ́ sáyé. kátó mi kátó fọ̀ àti sọ are you okay? Are you okay? Are you okay? Ìgbà tí ìgbà tí ìgbà rò sọ mí dá láàbọ̀ ara tán. Sọ mí di wèrè. Níbi iṣẹ́ nínú ilé concentrate mọ́. Gbogbo èmi táyé ti fẹ́ tẹ́lẹ̀ wá di pé gbogbo program mi kò dùn mọ́ wọn mọ́. Ọ̀tọ̀ ni nǹkan tó máa ní kí iṣẹ́ ọ̀tọ̀ ni nǹkan tí mò ń ṣe. Àmọ́ àwọn pé ọ̀nà wo ni mo fẹ́ fi gba ìgbóyà mi padà? ọ̀nà wo ni mo fẹ́ fi gbà láti máa lè face crowd padà nígbà tí mi ò mọ̀nà mi tí mi ò ti ṣẹ́ mi ọ̀nà wo ni mo fẹ́ fi gbà àwọn fans mi padà gbogbo àwọn tó fẹ́ràn mi mọ́ ó pé kí n kú máa kí n máa ṣe nǹkan tó máa fún mi ní nǹkan tí ò ní jẹ́ kójú tìbí tí òun mi fi ní rántí mo bẹ̀rẹ̀ sí ní mọtí mo bẹ̀rẹ̀ sí ní lóríṣiríṣi àwọn nǹkan tó rí yẹn pé kí lè ní confidence kí lè gbàgbé nípa past mi kí má rántí nípa bàbá ẹ mọ́. bàbá fi ẹ̀jẹ̀ rí bàbá fi ẹ̀jẹ̀ rí. gbogbo nǹkan yẹn mo fẹ́ kó máa rí gbogbo nǹkan yẹn mo fẹ́ kó mọ̀ wọ́n kò mọ̀ pé ọkùnrin ò lọ́rùn wọ́n lọ́rùn o tí bá ṣì wà lórí ilẹ̀ alàyè wọ́n máa fi ìyà jẹ wọ́n ní ìyàwó wọ́ mi gbogbo ọtọ́ jù mí rí lójú wọn máa rí gbogbo ọtọ́ jù mí rí lójú wọn máa rí o gbogbo ọtọ́ jù mí rí lójú wọn máa rí mi ò rí tiẹ̀ mo fẹ́ràn ẹ̀ ọkùnrin lásán tó fẹ́ fìyà jẹ mi òkú ní fìyà jẹ wọ́n ò ní o ìyẹn ó ṣe tiẹ̀ o ó yá kí kí ló fẹ́ mọ̀ mo fẹ́ kó mọ̀ pé mo fẹ́ràn ẹ̀ máa pọ̀ máa wọ oúnjẹ tí ò sí fún ẹni máa sì wọ́n lé máa jẹ. àwárù àwárù àwárù bí wọ́n wá báwo kí wọ́n bá wọ́n kí ló fẹ́ jẹ àbọ̀ wá bí kí ló bá jẹ kí ìyọ̀n bóyá bá lọ gbé fún ọ lọ gbé fún ọ. ọ̀dọ́ kò sódó lè. nígbà yìí wọ́n lọ bá ẹjọ́ ẹ̀ wọ́n lọ lọ́dọ́ a tó bẹ̀ fọ́ àti pọ̀nmọ́ ṣáàkì kọ́ kó fi dé síbẹ̀. ṣé Yeah rántí ọjà ah. ẹ ni. mo lórí ọlọ́pọ̀ látẹ̀. ọjà ọjà gidi má mi ṣoṣo. ẹ kì í lọ fọmọdé ẹni kó má kó má rí ní pàdó. singa ganja cathedral ń la wà báyìí. ajá mo ní ẹlẹ́ tó bá rí ni hmm. kí ló wá dé tó ń gbó owó. Ojó gàtẹ́ kojó gàtẹ́. Ó fẹsẹ̀ méjèèjì dúró. Sùọ́ ọ̀kọ́gọ́ ni pé ọ̀ríjínà ìsọ̀ríjìnà. Ẹ ò ṣe màá mi yí. Ibo wà bẹ́ẹ̀. Májìyà májìyà lọ́fà ó. Májìyà pẹ̀yìn dá Tanilá Tanilá fà ó. Ṣé àgbẹ̀gìrì rẹ̀ yí? ọmọ àìrí ọmọ ọlọ́jà nǹkan ni wàá ṣe fún bàbá mi nǹkan tí wàá tẹ̀lé kó fẹ́. ọ̀ṣì ọ̀ṣà ọ̀ṣà jẹ́wọ́ jẹ́wọ́. kẹ́hà tó bá rí ilé ìsẹ̀. ẹ̀ṣẹ̀ gidi ni ẹ ọmọ ìdájọ́ tó ń láìpẹ́ wọ́n ní lọ́gbẹ̀ẹ́ ló máa rò òkun òun òrùlù ká wà á rúru mi ò ń bọ screen ọ̀rẹ́ kí ẹ sí wà rẹ̀ mi ò ní screen ọmọ tí ò ní screen ọmọ tí ò ní screen. Oyi sọ́dọ̀ rẹ̀ ṣe jẹ́jẹ́. Ìbá kan lọ bí ọ̀rẹ́ rẹ̀. Ojúmọ̀ rárá ṣe rárá ṣayé o. Ẹ̀ṣẹ̀ yìí ṣayé. Èmi tó jẹ́ ọmọ ọmọ náà ni sọ̀rọ̀ lórí ètò tàwa lẹ́tí máa máa oríṣiríṣi lẹ́tí máa máa oríṣiríṣi àrà oríṣiríṣi èdè oríṣiríṣi àṣà oríṣiríṣi ìwà àwọn àjáde àwọn àjáde ohun tó dáa òkè. Hello. Good afternoon. you're welcome to Originator Studio. Thank you. What have you for you? I'm here for Miss Tejumala. Oh, please be seated. Thank you. Hi. Hello. Hello. Ṣé wọ́n gbé She's not picking up. Pépí wọn náà. Pierre. George, jẹ́ sorry, n thank you Emma, má bínú sá. yes one minute. thank you. Um, pa jọ mo ń ṣe to reach ìjọba mo ò gbé ìjọba mi ni mo ń lọ́nà lójú. okay. Um, ẹ káàsán sá. ẹ káàsán. ẹ sá ẹ jọ kí ló gbọ́ yín. ẹ bá mi sọ fún un pé Mr. Tunde Angela. Um, okay no problem. ẹ kò fún mi some minutes. ah yes excuse me ẹ jọ ẹ sọ fún un pé um, àwọn tí wọ́n bá sọ̀rọ̀ lórí phone concerning a big offer àti iye wọn bẹ́ẹ̀. all right no problem. ẹ ṣe. no it's fine. thank you. sí pé intercom mi píkẹ tó ẹ̀ mo ṣe ni kí n wá check yín wò lọ́fíìsì ma. ṣojú ń dùn mí mi rí i pé intercom rìn kí n tó máa gbé ṣé kò yẹ kí ọpọlọ ẹ ti sọ fún ẹ pé mo mọ̀ ọ́ mọ̀ mi pé pé mo busy nísinsìnyí. ma ó dàbí pé big offer ló gbé wá mà. ó dẹ̀ rí pé nǹkan tí mo ń ṣe yìí ó big lọ́wọ́lọ́wọ́ báyìí o ò fi òpó big ju nǹkan tí màá yẹn fẹ́ gbé fèmí lọ mo ní mo busy. Are you okay? ẹ ṣọ́ eh, ẹni tí ẹ sọ fún wọn kọ́ lọ sọ de wọn because uh, we have an appointment. Eh, ẹ má bínú wọn busy ni. mo dẹ̀ pé wọ́n ní ìrọ̀lẹ́ àná to confirm the appointment wọ́n they sọ fún mi yes we're good so dẹ́fẹ́ sọ fún mi sìn pé mi ò lè rí wọn i don't understand it. wọ́n sọ pé àwọn ò fẹ́ anybody báyìí ẹ má bínú. Ah, I don't understand. Eh, eh, take I am leaving for um, the United States tomorrow. La, ro, la, yes ẹ nílé rí wọn ní sá bóyá máa láti padà wá because kò sí nǹkan tẹ́mi lè ṣe sí. well I, i tried my best now didn't i. so sorry. ẹ má bínú sá. ẹ jẹ má bínú. ọ̀hún ọ̀nà máa yẹ dẹ̀ ṣe mí ṣá. ọ̀gá wà lọ́fíìsì kí ló ṣẹlẹ̀ ọ̀gá wà lọ́fíìsì wọ́n as usual ló tún ti mú yọ ọmọ science student lọ̀gá wa yìí o wọ́n ti po kẹ́míkà pọ̀. ṣó ṣe mọ ni tó bá wọ́fíìsì ọ̀gá bó ṣe wà yẹn eruku máa bo bẹ̀yìn. mo kí ló tí wọn ò mọ̀ jù yẹn lọ ọjọ́ tí orí wọn bá jàjà pé báyìí á jẹ́ wípé wọn ò mú nǹkan àbí wọn ò fa nǹkan nìyẹn kí ló dé tí wọn ti ẹ̀ ní day off. àwọn yíwọ ni inú ìyẹn yà yíwọ ó mọ pé mi àti bí ilé láti mọ wọn jùlọ bó ṣe wà yẹn tí wọn ò bá tí ì gbà pé wọn ò lè ṣe anything tó bá gbà pé tọ́nà máa ń wà òkè in fact wọ́n bá fẹ́ lọ present lásán ní studio wọ́n máa ti gbà dáadáa kó tó di pé wọ́n wọlé ìyẹn gan ni wọ́n máa fi yàn enjoy program mu. ṣé o sọ fún mi pé ó dá kí o máa fa drug bẹ́ẹ̀. I did not say that mami scold me now ah bí ṣe wà mo máa face crowd mi ò kí mu gbó mi ò kí mu sìgá ohun wọn ni better choice. kí ló wà lè fà tí ọ̀gá yìí it's just too much ó ti pọ̀ jù. Ah. ó ṣeéṣe kó jẹ́ àfiṣe yes ó ṣeéṣe kó jẹ́ àfiṣe now because gbajúgbajà ni wọ́n jẹ́ ní nàìjíríà bíbá àti lókè òkun role model ẹ̀dẹ̀ ni wọ́n jẹ́ so àwọn ìwà pálapàla yẹn kò yẹ káwọn èèyàn máa bá lọ́wọ́ wọn rárá. she's a role model to many people out there. àtẹ̀mí gan she was once my role model. nígbà tí mo ní opportunity àti bá wọn dòwò pọ̀ ni mo pinnu lọ́kàn mi pé mi ò bá wọn ṣe mọ́ àṣé wípé kí wọn máa fi ọlá ọlọ́lá tọrọ. ọlọ́run aṣàánú. ọ̀gá wa ti háì. ẹ máa ṣe é. dúró ni ah, dákun wọn fẹ́ rí wọn bọ̀ dákun dúró dúró dúró dúró ọmọ ìlẹ́yìn ọlọ́run bá ah irọ́ ni o ah. ah ah ah ah báwo ni gan sálàáfíà ni how are you ee ìwọ ni mo rí tí mo ṣe páàkì ah, bí mo ṣe rí ọmọ ṣe tẹ̀ránù kẹ́kẹ́kẹ́kẹ́ ah sádùúgbò ló ń gbé ni bẹ́ẹ̀ ni sá. Ah, mo sì ti fẹ́ rí ọtí pẹ́ o. Ah, ẹ bá ti wá sọ́fíìsì mi. àti ah, lè rí ọlọ́fíìsì lásìkò tó ń jọ́gì yóò lágbára sádùúgbò ló ń gbé ni. bẹ́ẹ̀ ni sá. ẹ̀yà ó wá ní kọ́ jọ́gì. bẹ́ẹ̀ ni sá mo ní kí n ṣe exercise kí n work out ni sá. ó sì wèmí náà kémi náà jọ́gì o. tí bá lè mo ṣe mo lè máa bọ́ jọ́gì láàárọ̀ báyìí kó wọn lára yín pé kì í ṣe exercise o. ẹ ọlọ́gàn fún mi lára bọ́dì bíi ti sàn ní adé ni ẹ gbígbé èzèdè èmi jọ́ọ̀gì. <laughs> kẹ̀dẹ̀ wa máa wo kò sẹ́ni tí ò yẹ kó máa ṣe exercise o gbogbo èèyàn báyìí ni a need exercise torí àwọn òòrà àwọn oríṣiríṣi nǹkan tá a máa ń jẹ ó ti yé yín àwọn ẹlòmíì ò tiẹ̀ mọ̀ wá nítorí pé àwọn lára tí ò sanra kò yẹ káwọn máa ṣe exercise ṣùgbọ́n àwọn ọ̀rá kan wà tó máa ń dì sáwọn ibì kọ̀ọ̀kan téyàn ò mọ̀ téyàn bá ti wá ń ṣe exercise gbogbo ènìyàn máa bọ̀n. mo wí náà lèmi lè fi jẹ súyà wọ́n ní súyà lọ́ra èyàn kò sí wàhálà sáà lè jọ mọ́ ṣe exercise báyìí kájọ kí n mọ́ ọjọ́ ìrìn kájọ mọ́ sí láàárọ̀. ẹ fọ́ ni ṣá wàá fún yín nọ́mbà. irọ́ irọ́ láyọ̀ tó dọ́kítà àárọ̀ ìrìn kájọ mọ́ bẹ̀rẹ̀ ni. ọ̀ya ọ̀ya àmọ́ ibi tó wà wà lára rẹ̀ kò wù mí kí ọ̀rọ̀ kù mẹ́rin kò wù mí tọ́ àwọn òrùkọ̀ kan bẹ̀ náà tó jẹ́ pélé ọ̀rá ni ikọ̀ yẹn kọ́ òrùkú mẹ́ ṣé mo lè gbé mọ́tò lọ aládùúgbò rẹ̀ yìí ìwà ń dọ̀bọ̀ kọ́kọ́ sì mẹ́lọ́ mi. kí ni ìrẹ́ ni ẹ̀ àmọ́ mọ̀ torí rẹ̀ sí ìmọ̀ sí. ah mo ti rọ̀ sí mu bẹ́ẹ̀ lọ́rọ̀ aláàtẹ̀.

kó fi step down náà yìí. ẹ̀mí ìyàwó yìí. kọ́ mọ́ kankan òun ràrùn kò gbà fẹ́ kò mọ kankan ṣe dáadáa ni wọ́n ṣe sá. ṣùgbọ́n ẹ sọ fún mi pé lára àwọn nǹkan tó kọ́kọ́ attract mi sí ni pé eh, mo dúdú àdẹ̀jọ́ ní àwọn nǹkan kan náà tó jọra wọn. ìwọ dúdú tán sokeleti ni wọ òun kàn dúdú kò ní gbàṣẹ <laughs> ẹ yàtọ̀ síra yìí. Hmm? madamu oúnjẹ ti rẹ dẹ oúnjẹ rẹ àbí tèmi. tí. arábò lélẹ̀. ọmọ mi nìyẹn òun ló ń bá mi tọ́jú ilé tọ́jú ọmọ mi tún lè ṣe. ọmọ ọ̀dọ̀ lélẹ̀. wọ́n ń gbégún lé yín ni stocking ẹsẹ̀ rẹ̀ rè bíi ti kòwé àfi bíi eégún kòwé. ṣé ti tó wọ̀ àtìgbà tá a ti mú dé ni ó sọ pé èsì ń disturb òun èsì ah. ò bá lára mu ló máa ń rò ó léegun. eégún sanwó rẹ yìí àfi kẹ́ yá wá gbowó o arímọ́lẹ́gun ní ìdàlámù kò yẹ kí wọ́n máa fọ́ rú rẹ̀ kọ́ máa tún sánrú rẹ̀ mọ́ ìwọ tó ti yẹ kí wọ́n máa fọ́ igun rẹ̀ kí wọ́n máa yọ gbogbo mọ̀tòmọ́tò bẹ̀ kí wọ́n máa rún dáadáa mo ní dírẹ́fà kan gbà kan tí mò ń lò kẹ́hìndé adéyẹmí tọ́wọ́ rẹ̀ bá tẹ̀wọ́ yìí yóò rún ọtí ọ̀fọ̀ pé ọgbọ́n ọmọ kan ń dò ní ọ̀sálọ́mọ́ lọ́ni nígbà ọ̀fẹ́ pa á ọ̀dà wo ìyàwó mi tí n bá fẹ́ jẹ ìwọ mo fẹ́ kọ́ ọmọ bá ń dáná oúnjẹ ìyìn fẹ́ kọ́ ọmọ gbé oúnjẹ tí ń jẹ fún ọmọ egun kọ́ ló ń tiwa togo ni. ẹ̀yin kí ni yàtọ̀ láàrin egun àti togo sẹ́fà kan náà ní ẹjọ́ náà ìṣẹ́jú mélòó lóye bọ́sà fúláwó tí ó fi kírọ́ọ̀sì sínú togo lọ́hùn. ọ̀dà ẹ ǹlẹ́ o. owó ìwọ ló sáàbù oúnjẹ sí dáìnì tiwa. Ah, ah, ọ̀gá o ọmọ ọ̀dọ̀ ló múra tó wọ stọ́kìnì báyìí hmm? Hmm. owó ìyàwó mi ọ̀rọ̀ owó tó bá mi sọ ní fún olónìkì tó sọ ń mm-hmm. fún. ṣé ká sọ lórí ètò náà pé ẹ̀yin ni ẹ fún wa ní owó ẹ̀ ń ràn wá lọ́wọ́. má má pariwo bí o ìwọ tó lọ́run ti dá lórí ariwo ni kò mọ pariwo mọ pariwo mọ sọ fáyé o gbogbo tí mo ní ní fi sìn ọ <laughs> irun rẹ pọ o yọ pẹ̀ mú tó dì tán o. àwọn ọkùnrin bíi mẹ́rin náà bá mi di ọ lọ́nà bàdágbé. ọkùnrin dirun fọ torí kí ni. ọwọ́ wọn máa ń yá dáadáa. ah wọ́n jọ pé ọmọ fọkàn lórí máa ń jọ pé ah àtàwọn bá ti àwọn tọkùnrin bá ti fọkàn lórí géè làwọn yòó. rárá àwọn eléyìí ń ṣe géè ọwọ́ wọn máa ń dán nírun. yóò rẹ náà gbàdúrà gbogbo eléyìí àfi bí ìwé ẹsìn ọgbà náà láyà ni. morning morning ma kí sẹ́nitọ́ bá lè jókòó yẹn ẹ write it off kẹ́nìbọ̀dì má sọ nǹkan kan nípa ìmọ̀ ẹ sọ fún àwọn other colleagues yín kẹ́ẹ̀dẹ̀ sọ fún àwọn èèyàn tẹ́ túmọ̀ pàjọ́ ń ṣiṣẹ́ pọ̀ mi ì fẹ́ anything pa ìmọ̀. okay yeah, that will be all for now. yes. Yes, ma. Yes, ma. For real? For real? Oh, suspect foul play bẹ́ẹ̀. O ò rí pé ọ̀gá ti gbowó lọ́wọ́ Senator Bádéjókòó. Òun ló ṣe ní ka right of casing. Ẹ mọ́ wọ́n ti gbowó lọ́wọ́ ìyàwó Senator náà. <sighs> Anyway, iṣẹ́ tán fi rán ẹ kó lọ I'm out of the game. pé lọ́mọbìnrin. lòsì òrùn àrùn lọ́mọ rẹ̀ ni kí bí ẹ̀rọ ti ń lona ẹ̀yìn ní pẹ́ yọgbà àdé àwọn òbí ẹ̀ tó bí ọlọ́mọ nígbà bá fẹ́ àwọn alágbàríkà wọn lórí nísìn olókìkí ọmọ ọmọ lórílẹ̀ tí gbogbo ayé mọ̀ ara rẹ̀ ọba yẹn ni wọ̀ bí ọ̀pọ̀lọ̀ tó wẹ̀mí gbóná èdèjọ́ ń torí ọlọ́run ẹ má ṣe báyìí fún mi.

àmàlà tó fẹ́lẹ́ mo sì fẹ́ gbogbo ẹran tí mo máa jẹ kó kó sí. mo ti gbọ́ sá. torí ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ má dá mi padà sílé wa ẹ wò látẹ̀ní ìlọ gbogbo nǹkan kí nǹkan tẹ bá ní kí n máa ṣe bóyá ó tẹ́ lọ́rùn o àbí kò tẹ́ lọ́rùn mo fi ọlọ́run ọba ṣe lẹ́rìí gbogbo èyí máa máa ṣe fún yín èdè má fẹ́ yàwó kejì lé mi ọkọ mi ìfẹ́ rẹ bó ṣe ìfẹ́ rẹ kó wájú mi. ǹjẹ́ bá a ṣe tí mo ní ọ̀sẹ̀. ẹ má bínú o. wọ́n fẹ́ yàwó mi yìí. Tẹ̀júmọ̀lá olólùfẹ́ mi ah, tí n bá fẹ́ ọmọ wọnú lẹ́ni sí gbogbo àwọn ọ̀rẹ́ mi máa ìgboro ọ̀dàrú ni wọ́n mọ̀ pé olówó ṣe ń gbogbo tán. wọ́n fẹ́ yàwó mi o. ànábì ádámà gan ọ sọ pé òun ọ̀fẹ́ fẹ́yàwó kejì ni obìnrin kan níbẹ̀ láyé ni éfà nìkan ni ṣé tí obìnrin mi bá wà ní onóòsọmọ ni ọlọ́run sọ àánú gbogbo wa. ọlọ́run gbọ́n tó dá gbogbo ayé fi yá ẹtì kọ́mọ tí ń ṣe ni hmm? ilé ìtúni ọ̀hún bá ń tẹ̀lé náà ṣe hmm? ń tún fa máa. àwa wúlò lórí kó fọ́ọ̀kì àtọ̀bẹ̀ wa kí n máa fi jẹ ṣé fọ́ọ̀kì ni màá fi jẹ bá hmm? ẹ máa ṣe dáadáa ta òsì kiri gbogbo tí a yóò fò. ẹ kò jókòó sọ. ẹ ò lẹ́wọ̀. ehoro kọ́ yìí àbí wẹ́ẹ́ wo ní tó máa létí báyìí ẹ sá lè ṣe é ogun fèdè tá a sì bẹ̀ iná. ló ṣe ọbẹ̀ dáadáa báyìí fún mi gbọ̀ngàn rẹ wa. ẹjọ ẹ má jẹ́ kí n lọ pé wọn. èmi mo sàn sanwó gbẹgbẹgbẹrún lé èmi mo fún wọbẹ lẹ everything èmi mo san mo ní wọ wọlé kọ gbọ̀ngàn rẹ wa. ògó kì í gbà kí n wọ yàrá wọn ni. ẹ ẹ fọ́ọ̀kì gun ojú ẹ̀ títí ojú ẹ̀ bọ́ọ̀lẹ̀ wọ́n ní ọkọ̀ èmi mo kò kẹ́ ọmọ ẹ mo ti gbọ́. ẹ bọ́ di o mo ní mo ní bàjẹ́ lọ́mọ yìí wọlé wa wọlé wọlé. madam madam ẹ̀ ọ̀ máa tó wà ní living room yẹn ni pé kí n pè yín wá. láti pé wò fúnú wọ́ bẹ̀ ẹ wá mú ẹ bàbí gbọ́dọ̀ ẹgbẹ́ gbé oúnjẹ fún pọ́ sẹ́mi ilé yìí ó bẹ́ẹ̀ yé sí bí bá tẹ̀ wọ́n mi rí bá yà fún yàn kẹ́sọ́ yẹ kó báyìí. madame làwọn ń bọ̀. omi òkun omi ọ̀sà gan wọn gbọ́dọ̀ dúdú ẹ̀kọ́ sábà ewu dúró lọ́dọ̀ ilé dúró lẹ́gbẹ̀ẹ́ ilé epo nìbí ìgbà tí èèyàn dé léèkì. bọ́ síbí kọjá síbí sójà ló mo bí ọyẹ mo sójà ló ẹ ẹ ẹ ẹ wo tó gbé kàlá lówó tí mo fún mo fún ọ lówó pé kó sójà gidi ọwọ́ àbúrò etí etí ewúro ẹlẹ́tì ògùn fẹ́ fún mi sẹ́yìn ọ̀dọ́ ògùn fẹ́ mọ̀ ní sẹ́yìn ọ̀dọ́ ògùn fẹ́ ni ẹ dákun kò sí nǹkan. ah ibi náà bí lẹ́yìn ìgbésí kò sí kankan sọ mi tó ń bẹ nù wọn. irọ́ ni o. kí ni obìnrin. bí sẹ́ni pé bámu kọ́kọ́rọ́ mọ́tò bámu kọ́kọ́rọ́ mọ́tò tí mò lọ ó mi gbá mìíràn báyìí ní pẹ́ńkà mìíràn bá kán mìíràn kan ni mo ní ah irú olórí burúkú ọmọ wò rè ọmọ yẹn kí ẹ̀ mọ ẹbí mọ kọ́kọ́ mm, mm, egun yẹn ti fẹ́ yọ gbogbo ọmọ iná ní kó gbogbo bóbó ti gbogbo ọ̀nà fún mi ní gbogbo ẹnu gbogbo eyín ti fẹ́ eyín kan bẹ́ẹ̀ mi ti ti mì èdè ọkọ mi jẹ́ báyìí jọ. ilé ẹ̀ lọ change omi yìí ó ti ń tutù èdè ah. ọkọ mi. ìyàwó mi ọkọ mi. ẹ ẹ dìde dìde ẹ ẹ dìde mọkànlá dìde dìde dìde jókòó báyìí ọkọ mi olówó orí mi ẹ pẹ̀lẹ́. sórí má bínú sí mi gbogbo owó tí mo máa gbà fi sí ọ mo fẹ́ kó o dáríjì mi. ọkọ mi hm? olówó orí mi ẹ ṣe mí. Ah, mo ṣe ọ mo ṣe ọ gbogbo mo ṣe máa pariwo mọ òun kò dáa foríjì mi dákun jẹ́ ọ tán síbẹ̀ ọlọ́run ní dáre mi àti ẹrú jọ tán bẹ́ẹ̀ pẹ̀lẹ́ ọkọ mi ṣe ọkọ mi ọlọ́run ní dáa ni wá rò. ẹ jẹ́ sáré lọ change omi. Ah, owó wo mí lọ mí lọ ẹ kíìsì mi ná kíìsì mi kò tó lọ. ọkọ mi o. ọlọ́run bàbá orí jí ayé àwọn ọkùnrin mà ti bàjẹ́ o. ayé ọkùnrin bàbá bàjẹ́ ni ẹ dákun ẹ lè ṣòkó fún mi wáyé ni mo tèmi rò pé jà ti parí ah, àfi yakata mo sì bára mi lórí àga àlééfà òun rà ń lọ ni èmo jí lára mi dábàá yìí ó sì kí mi mọ́lẹ̀ ó sì ná mi ó sì ná mi ó sì ná mi ah! láì sólè obìnrin ah! olórí burúkú amúgbó kí lèmi náà ń wá kí kí mò wá kí kí ní bẹ lákè tí ò sí lóko gan-an òkò lágbénulé gbogbo nǹkan tí déyàn ní pátá ló kí ìyàtọ̀ tí mo láàrin wọn gan fíráìtì orí burúkú iná la ṣe ń wá ah, kí kíyàn lù mí kó lù mí bí bẹ̀m̀bẹ̀ báyìí ìyàwó mi níjọ́ mo ti máa bú tí mo máa gbẹgbẹgbẹgbẹ mi lọ kò wójú mi rí ilé táwọn sọsọ akànsọ̀rọ̀ kékeré àsìkò péjà ti parí ó sì fún mi wáyé ni mo lọ wá nà mí báyìí ló nà mí lọ lọ sọ mí darapọ̀ ara báyìí láìpẹ́ sọ́jà lọ nà mí mo sì máa bẹ lọ́mọ bọ́lọ́mọ mọ́jẹ́ fàgbàjìyà àṣẹ fàgbàjìyà kẹ́yìn náà. three two one and act ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń wò mí orúkọ mi ò tí ì yí padà èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín ọ̀rẹ́ yín àbúrò yín ẹ̀gbọ́n yín Tẹjúmọ́lá Ọlọ́kọ̀ èmi lọmọ wọn ní ìlú Iléṣà ọmọ ọwọ́ ọmọ ẹkùn ọmọ ìtawàrà òòṣà tó ń jọmọ lẹ́sẹ̀ bí ẹ̀ ná èmi ni ọmọ dúdú yín yẹn tí òwẹ̀ tó ń dán black is beautiful black is shine black don't crack ẹ wò lórí ètò lónìí lálàálù kùtùkù àwù gọ̀ǹgọ̀ àsọ mi ò tí ì dé mo sì ń bọ̀ náà. Cut. Again, again, again, again. Cut together again. Action. Ẹ kú dédé àsìkò yìí ni gbogbo ibi tẹ́ ti ń wò mí. Orúkọ mi ò tí ì yí padà, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Tẹ́júmọ́lá ọlọ́kọ̀ ní orúkọ mi. Èmi lọ́mọwọ́ ọmọ ẹkùn, ọmọ ìta wàrà ọ̀ṣà tó ń jọmọ lẹ́sẹ̀ bí ẹ̀ ná. Èmi ni ọmọ yín tí ẹ fẹ́ràn sí, tèmi náà dẹ̀ fẹ́ràn yín, ọmọ dúdú yín yẹn tí òwẹ̀ tó ń dán black and shine black is beautiful black don't crack ẹ wo lórí ètò lónìí mo ní oríṣiríṣiríṣi nǹkan ẹ ti mọ̀ pé lórí ètò tàwa èyí tó bá wù mí ni máa gbé wá fún yín èyí tó bá ti kọ lẹ́tà sí mi èmi náà máa fún yín ah ẹ wo nǹkan pọ̀ nǹkan wà nǹkan wà ńlẹ̀ ní orí ètò lónìí gọ̀ǹgọ̀ aṣọ kùtùpọ̀ awo ẹ wo mi ò tí ì dé mò ń bọ̀ ẹ jẹ́ kí n sáré délé agbára náà. thank you. Ah! Yeah, rolling. Rolling three, two, eh. one, and action. Ẹ wo ní orí ọ̀tún. Jump it. Thank you, God bless you. Salam everybody. Rolling and action. Ẹ wo lórí ètò lónìí lálàálù ẹ wo gbọ́ngbà sọ kútùkú àwù ẹyẹ ṣá máa bá wa lọ. Ètò rẹ̀ ní tó bá ba lọ ló bá kú. Thank you. Cut. Oníṣòro mọ́ bọ̀ ẹ fún mi one minute mọ́ bọ̀ ìwọ kí ló dé kí ló ṣe bá tẹ̀. àwọn guys yẹn lọ lóde tó fún mi jàre bọ́ mo ti change ẹ̀ mọ́ sí. àmọ́ director kí ló máa ń ṣe tẹ̀jú wọn láì mú every time tẹ bá ti gbé hmm, mo ń bọ̀ mo ń bọ̀ mo fẹ́ sáré ṣe nǹkan kan àárẹ̀ ò balẹ̀ rárá. bóyá ní nǹkan tó ń ṣe ní backstage tó ń bá yẹn fún tẹ̀jú tẹ̀jú mọ́lá tẹ̀jú mọ́lá ó yà àti late at least two minutes eh, tó ti láàfin sí i ó yá tẹ̀síwọ́lá come on set come on set come up àti pẹ́ náà. ẹ wẹ kúrò sáré. sáré dàbí sáré dàbí sáré dàbí. èmi làwọn aráalé fẹ́ rí o wọn ò mọ̀ yín o èmi náà fẹ́ rí èmi náà fẹ́ wò o ọ̀rọ̀ ẹnu mi náà fẹ́ gbọ́ o tí má ti ṣetán ni mo ti ṣetán. you don't have much time mo kí o shut up kí o tó dàbí gay o lè bẹ ìjọba bírísìkì. Go, director, please. I'm hot. Let's go, let's go, let's go, let's go. It's okay, glasses. Oh my God. Okay, okay. Okay, wait, wait, wait. Please, director, please. Okay. Okay, então camera tó ń ṣe fún mi Okay. Okay. Okay, roll Everybody, roll it. Roll, roll, roll, roll, roll, three, three, now, now. Okay. Okay, this is the camera Don't share for me seeing. sí Okay. Okay, it's ready. Okay. Camera one camera two, three roll. Everybody, three, two, one, and action! ẹ káàbọ̀ padà sí orí ètò wa ti tòní mo ti sọ fún yín pé àwọn nǹkan tí mo ní sílẹ̀ lónìí ó ní agbára yàtọ̀ sí pé ó tún ní agbára ńkọ́ ó dùn ó ládùn ó lóyin ẹ ṣàtìmọ̀ pé lórí ètò tèmi Tẹ́júmọ́lá ọlọ́kọ̀ oríṣiríṣi là ń gbé wá fún yín nǹkan tẹ́ bá ti lẹ́ fẹ́ làwa fẹ́ o ṣe àwọn lẹ́tà tí mo wá gbà lẹ́nujọ́ mẹ́ta ti pọ̀ jù ṣùgbọ́n àwọn nǹkan tó wà lẹ́lẹ́ ni gangan ni pé gbogbo ẹ̀yin tẹ́ ti máa ń wà nù ilé ṣé ó jẹ́ wípé ẹ mọ̀ bẹ́ ṣe fẹ́ da ẹnu ìfẹ́ kọ obìnrin àti ẹ̀yin obìnrin tẹ́ ti wò pé ọjọ́ yín ti ń dalẹ̀ ẹ mọ̀ bẹ́ ṣe fẹ́ sọ̀rọ̀ sí ọkùnrin mo sọ fún yín pé ẹ fi ìwé àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ẹ fi ránṣẹ́ sí èmi tẹjúmọ́lá ọlọ́kọ́ àti ahu.com ni màá dá lóhùn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀yin ẹ wá máa fún yín ní ọkọ ẹ̀yin ẹ ìyá rere tó dàbí èmi Tẹjúmọ́lá ọlọ́kọ̀ ọmọ tó rẹwà ọmọ dúdú tí òwẹ̀ tó ń dán bí. Sorry, cut, cut, cut, cut, Slow down, Eko ní ìlà ẹ̀ náà. Kí gbogbo eléyìí náà, àmọ́ mi owó ìkéré. Kí Oh, show me. Show me mo ṣe ọjà five hundred thousand three hundred thousand naira tí mo dẹ̀ ń fún ẹ torí pé mo broke kékeré ń sìn lẹ sọ wá pé kí ni ìtì affect mi mi máa ṣe bó ṣe ń ṣe wọ́n á ṣe bákan lórí five k hundred k olóòní gbé nǹkan mi wá kí ló ṣẹlẹ̀ gangan Daniel Daniel our international brand kan ti wá láwọn fẹ́ kémi àtàwọn máa ṣe àwọn nǹkan kan pọ̀ àwọn kí bá àwọn ṣètò ó ti yẹ tí ti ṣe ogbè tán àwọn fúnra wọn máa sọ mí di oya international brand ambassador tó bá ti wá wà lórí lẹ́mù yẹn èmi nìkan máa sọ̀rọ̀ èmi nìkan ni. Mmm, ṣé màá mi gbé mi fò màá mi I want to fly ẹ eh? ẹ gbé mi fò I want to fly only a bag I can fly màá mi ẹ. Eh? It's a banger. Ìbámi kí ló ṣẹlẹ̀? Five million followers wá mi kí ló lè wọ́n mi kọ́ lórí Instagram. Ìbámi nítorí ọlọ́run tí ń jọ láì wá mi tí ń jọ láì ṣe lọ́jọ́ birthday mi kò yẹ máa mi tiẹ̀ ṣàmì sáfẹ́fẹ́ kò yẹ kókò ẹ̀sọ́ pé á fi pẹ̀tẹ̀ káwọn ṣàkóṣàkó àwọn olùṣèpẹ̀tẹ́ ni kí wọ́n fi mú ṣe kí ni kí wọ́n fi mú ọyàn máa mi tiẹ̀ ṣe kí ni jẹ́ kí ni dáàbò ẹ̀ máa mi ṣàánú mi màá lò ẹ́ lọ́jọ́ ọjọ́ òbí ẹ̀ bọ́ lórí condition kan. ó ṣàmù pé gbogbo àwọn ti gbòòrò tẹjúmọ́lá ọlọ́kọ̀ ló ń sọ̀rọ̀ tí bá ti wọ̀ tó bá ti rí àtàwọn àpàdé lẹ́nu ìgbà tí ẹ̀ wá sí program tẹjúmọ́lá ọlọ́kọ̀ ẹ̀rẹ̀ mọ́ tó máa ń pè mí máàmà máàmà máàmà. ṣe àfihàn wọ. ok tí a bá ti wá wà láwọn lẹ́bù yìí gba ẹnu wọléwọlé. slow down èkó dídá ẹ̀rẹ̀ tẹ́. àwọn slow down. kò yé yín. ṣé ni mí kò yé mi pè é màá mi orí mi wà bẹ́ẹ̀ mo bá àwọn àgbà ṣe kí ni mo bá àwọn rìn kò yé yín ọmọ mo jà. èlò wà ní kí wọ́n bá ọ̀gá gbogbo ẹ̀ náà ẹyẹ tó. bó ní ṣe nǹkan kan àmọ́ ah. sọ fún ṣe pin màmá rẹ̀. àgbègbè àwọn ọmọ sókè náà kò sọ̀rọ̀ wọn everything always available. ẹ available from income every time wọn rẹ̀ ṣé mi dìde ṣé mi dìde àti ṣe ìrìn àríkà lẹ́yìn àná sókè. Ah, bó kí ló máa ń ṣe ẹ náà ó ti lè sọ̀rọ̀ jù you talk too much. àwọn ah, àwọn àjẹsọ̀kan fún ẹ tó bá ṣe nǹkan tí yóò dá wa máa bá ẹ rí tó bá ṣe nǹkan tí ò ra ìṣòrí jẹ́ nsọ̀kan fún èkó làwọn àwọn òun bálàdà òun ṣe rárá jọ̀rọ̀ mi yẹ tó bá ṣe nǹkan tó rọ̀ gbèmí á sọ fún ẹ pé nǹkan tó ṣe yí ọ̀ kò lọ sí kankan tó lè ṣe sí ẹ jọ̀rọ̀ mi yẹ nǹkan tó ṣe yẹn ó rọ̀ǹgì ó rọ̀ǹgì ó rọ̀ǹgì ó rọ̀ǹgì mo dẹ̀ máa sọ mo máa tún sọ ìdókòwò. ó ṣe bí nǹkan tó ṣe lèmi náà ṣe kí ló tẹ̀mí o máa ṣe bí wèrè bíi tiẹ̀ àbò ti ṣàwọn ọkọ tó dọ́dọ̀ mi ni. ẹ̀ṣọ́gbọ́n ọ̀rọ̀ ẹ̀rùn tó ń sọ pé mi ṣe bí wèrè ṣé èmi mi ṣe bí wèrè èmi èmi wá wá irú ẹ̀ mélòó street wá wá wá ta ni ẹ tó bá lọ ṣe jẹ gan ẹ ta ni ẹ ta ni ẹ mi fẹ́ wọ bó ṣe jẹ wetin dey worry you na. alẹ́ bí ẹ̀kọ́ sẹ̀ èmi tí mo jẹ́ kó wá máa gbọ́jà fún mi létí mo jẹ́ ké tí mo bá rú ẹ̀ sọ ọ̀rọ̀ tí mo bá rú ẹ̀ ṣe ọ̀rẹ́ tí mo jẹ́ ká máa jọ ró papọ̀ òun ló fa ogun tó ń ṣẹlẹ̀. ìyá bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ kí ni mo sọ pé kò bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ ṣòǹbọ̀ èmi àti saint kamiga ń jà abrapu ṣáájọ máa ń rò tú fọ ni kò yẹ kò yẹ o jẹ́ nkankan o jẹ́ nkankan o jámọ́ nkankan lójú mi sọ́ọ̀nù yẹ máa dágbára lẹ̀ ah, kí ló ṣe ẹ̀ sẹ́nu ò lè bá ẹ sọ̀rọ̀ ni ló ti yó kó bọ́lẹ̀ olóòbọ́lẹ̀ ó ní kí n gbé ẹ lọ sí gate estate mo dé gate estate olóòtú débi tó ti máa bọ́lẹ̀ ṣó wàá òkè ṣáá ẹ máa sọ pé ìwọ kan falafolo wa máa ṣe falafolo ìwọ ọ̀rẹ́ mi ní ìsinmi wá wá wá wá wá wá sórí èmi àtàwọn superstar àjọ máa róòlù mo mọ ọyàn ọmọ eléyìí ìràn lèmi ò má máa lọ rò bóyá mo omi àti ẹkọ jọ ń ṣe pọ èmi kan mo rò pé kíkọ ṣe kí ni kíkọ fi ẹlẹ kíkọ jẹ kó wà lórí ọwọ́ ẹ kémi kọ́kọ́ kọ máa bẹ ẹ ṣe ìdókòwò oníyàn bẹ ẹ ṣe kò yí èmi kọ́kọ́ mọ̀ pé bá kí ló ṣe bá múùbù lọ jàre ta ló ń ṣe kí ló ń ṣe ẹ èmi science student mi akẹ́kọ̀ọ́ èmi ò ṣe student professor lèmi o wá wá padà sínú mọ́tò kan á drive fẹ́mi jàre. You're stupid. Okay now o lè já mi bá àmọ́ o lè fi mí lẹ̀ bí táwọn táwọn ẹ ẹ o lè fi mí lẹ̀ bí ọyà fi mí lẹ̀ kí n máa wọ̀ ẹ́ táwọn ń bọ̀ ọmọ fi mí lẹ̀ lọ nìyẹn ìwọ ó ní máa padà bọ̀ wá bí wàá gbé mi tó ń dó díẹ̀ o ò padà wá òkè ìwọ òkè náà máa pe brabus brabus máa gbé mi àbí kí n gbé slipcase kankan fún ẹrẹ ọmọ ìyá mi máa gbà máa gbé mi. <laughs> Ah, madam ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ yóò lè solve problem ah, ẹ yáwó lọ́wọ́ bank ẹ tiẹ̀ san even one naira nú ẹ a ní choice ju pé ká gbẹ́sẹ̀ lé collateral yẹn a ti try tó náà. ẹ má bínú wọn máa bẹ̀ náà ni ẹ̀yin náà mọ ipò mi ní ìlú yìí kò pọ́sibù kí n jẹ yín lówó kí n má sùn ẹ ṣàbá mi bí àwọn management pé màá wá rí wọn màá dẹ̀ sanwó tí. madam grace nǹkan tẹ́ ẹ̀ ń jẹ títí di táìmì ìlélẹ̀ gbajúmọ̀ ni àdẹ̀rò pé ó yẹ kí gbajúmọ̀ bíi ti máa jẹ gbèsè moreover show yín ti stop. <laughs> ṣé rí nípa ti pé wọ́n ti show kò rí bẹ́ẹ̀ à ń pò nǹkan kan pọ̀ lórí nǹkan kan àwọn international brand wọ́n wá ń ṣe nǹkan kan lórí nǹkan kan lórí program a ṣe international standard à ń tà láti ṣe àwọn nǹkan kan àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ẹgbẹ̀rún tẹ̀ fi rí wa for now but a máa gbá àwọn nǹkan jáde sí tó máa big gan. anyway last reminder lele two weeks grace ló kù fún yín after that there is nothing we can do anymore ẹ wò ṣeré ká tó two weeks yẹn ẹ máa gba gbogbo yín. we hope so. all right. àbí kẹ́ni ní sàn. ẹ ṣe gan ni ẹ ṣe gan ni ma. Joining me ṣó rí ayé ẹ lóde. mo ní pé kó stop láti máa mu oògùn olóró burúkú yìí ó dá mi lóhùn pẹpẹsẹ wo ni pé òfin pa ìrònú rẹ ni tó bá ti ronú past ẹ tó bá ti mú bẹ́ẹ̀ máa gbà bẹ́ẹ̀ bọ́tí tójú ẹ bá ka ṣé o ṣe padà sí orí ìrònú náà ẹ sọ fún mi nǹkan tó wá ń dùn mí jù ní gbogbo ọ̀rọ̀ yìí ni pé gbogbo nǹkan tó fi ọwọ́ kó jọ tó fi ọwọ́ ẹ̀ tó fi kó jọ ìwọ náà ló fi ọwọ́ rẹ̀ tó fi ń da gbogbo ẹrù àti ẹ̀dúpẹ́ pé ibi ìtẹ̀ ìwà ká tó tún kó ká ìyọ̀ kan tó tún kú ẹ kù tó kú ẹ kù ó lọ tà ó lọ fi ra kíní náà ni kíní burúkú tó ń mu yìí náà ló fi ra ó tún lọ jáwó ní bank just because of this same thing ẹ báwo ibo ló ń bá yẹ ẹ lọ bá ìwọ mọ sọ fún mi ẹ eh? tábà tábà tọ tv anything. nísìn ìwọ ló wà lórí headlines gbogbo bloggers ló ti ń gbé news um, tv entertainment news um, um, newspapers everywhere ló ti ń kígbe tẹjútẹjú gbogbo kọtọ́ dẹ̀ ń kọ yìí náà torí ọ̀rọ̀ ogun olóró yìí náà ni ìwọ tó gbajúmọ̀ táyé nífẹ̀ẹ́ tí wọ́n fi tó ń fi ẹyin ọ̀gàn láàrin àwùjọ. ṣé ìkòtò òṣèlú ṣó dáa ṣó dáa kí ọmọ ẹ̀kọ́ bá ní ọwọ́ ẹ̀ báwo ló ti fẹ́ rojú ráyè tọ́jú ọmọ yìí tó bá kàn tì ní báyìí ọ̀rọ̀ jẹ́ kàn tó rẹ̀ at least try láti control rà rẹ̀ ẹ ṣe mo dẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí mo bẹ́ẹ̀ sọ títí tí gbogbo ìgbà ni máa ń gbè tí ìbá pẹ̀ máa wá sí mo máa bẹ́ẹ̀ sọ òun ní gbọ́ sí lẹ́nu wà ní kí ni tèmi bẹ́ẹ̀ kí ló kàn mí bẹ́ẹ̀ láìfẹ́ ni ṣé láìfẹ́ ni láìfẹ́ ni láìfẹ́ ni ibo ni láìfẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ dé báyìí nísìnyí mo tún gbọ́ pé wọ́n náà ti bá ní wọ́n ti bá ní ẹ sọ fún mi bó ló ti fẹ́ bẹ̀rẹ̀ padà ń sìn ti fẹ́ bẹ̀rẹ̀ padà ó jẹ́ control ara ẹ̀ jẹ́ control ara ẹ̀ ah ó tún yára ẹ̀ ó yára ẹ̀ torí nǹkan tó ń fà sórí nǹkan tó gun olóró ń fà sórí nǹkan tó ń fà irú nǹkan tó ń fà lélẹ̀ yìí kò ń jẹ́ kéèyàn lójú ráyà rẹ̀ ó máa ń ba ọjọ́ ọ̀la èèyàn jẹ́ ni ẹni tó bá sọ fún ẹ pé ẹ oúnjẹ kò kó kéèyàn pa ìrònú rẹ bí irọ́ lọ pa bìkọ́sọ àyípadà sórí ìrònú náà ni so kí wàá ní rí tìtì yàn ṣe ń mú nǹkan tí òun tún lé ayé yàn ṣe tí òun jẹ́ kí yàn ní ìlọsíwájú ẹ kí wàá ní rí tìtì yàn ṣe ń mú gbọ̀ngàn ẹ sọ fún mi eléyìí máa serve as a lesson fún àwọn tó tó tí tí tí tí tí tí tí wọn ò sí nínú entertainment nìkan o dẹ́pẹ́ àwọn gan-an just normal ó lè jẹ́ student ó lè jẹ́ worker ó lè jẹ́ banker ó lè jẹ́ any kind of person tí wọ́n mú orúkọ báyìí tọ́rọ̀ wípé ẹ àfi ń gbádùn ara wa ni ó ń ba ayé jẹ́ ni ó ń ba ayé jẹ́ ni bó ló ti bá ẹ dé báyìí sọ fún mi. èmi bẹ́ẹ̀ sọ tèmi ṣáì láti kùn jù try láti control her ẹ̀ ká wá bá ṣe máa get help fún ẹ because bó ṣe ń ba lọ yìí ẹ̀rù ń ba ẹ̀mí o. Hmm, oríṣiríṣi ọ̀rẹ́ mi ó gbọ́n nǹkan tán ni role model ẹ ṣẹ̀ ṣe. ta ni role model má máa pè role model tèmi mọ́ ẹ̀ ń táyé ṣe. ẹ <laughs> eh, ó ti di pé ẹ̀ ń táyé ṣe nìsín eh. mo gbóṣùbà fún yín. òun sọ̀rọ̀ pé kínní ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ni mo tiẹ̀ gbọ́ pé ń ṣe ló ń ṣe gangan káàkiri. Oh. <laughs> ìyá lásán ló gbọ́ jẹ́ kémi fún ẹ ní full details sórí gbogbo social media pátápátá wọ́n ti lé àǹtí yìí ìyẹn ni gbogbo ibi tí wọ́n ti ń rí ojú wọn pé ah rómọdẹ̀mí rẹ̀ wọ́n ti lé wọ́n ti shut wọn down. ayé lè ẹ̀bọ̀ ní sùúrù kí ni o fẹ́ káwọn tv stations yẹn ṣe tó bá jẹ́ ìwọ náà kí ló máa ṣe wọn ò lè represent wọn dáadáa ẹ wọn máa bà packaging wọn jẹ́ ni. ọ̀rẹ́ mi sórí ayé gidi ayé original ó ń ṣe àǹtí yẹn. àdé lè sọ o ó lè jẹ ayé ló ń ṣe wọn. ayé kò ṣe pé ó lè jẹ ayé gidi ló ń ṣe àǹtí yẹn sẹ ọ̀rẹ́ mi mo wà azin ìgbà tí mo ka tí mo ka ní orí eh, blog àǹtí yìí. Ah, má dẹ̀ ròyìn fún ẹ tán àti ẹ ti di drug addict tó bá gbé drug fún ẹ báyìí ayé máa já. ẹ bọ̀ kí náà rí nínú kinní yẹn kí náà rí nǹkan tí ò lè tún ayé wọn ṣe ó ń ba ayé wọn jẹ́ ó ṣe ọ̀rẹ́ mi ó ṣe ọ̀rẹ́ mi ò sórí ilé ayé ti ti wá jẹ́ káwa ṣe kí ni ká kọjú mọ́ ọlọ́ka gbàdúrà ọlọ́mọ ẹ̀ka ayé ti wá kó dàbí ayé ti àǹtí yẹn. ayé tèmi ò lè rí bẹ́ẹ̀. ọlọ́run tiẹ̀ ní í jẹ́ ọlọ́run jẹ́ kémi rí rẹ̀. Hmm? Ah, àti yẹn mo yìn wọ́n ibi tó bá wà yìí tí wọ́n gan màmá já ojú ètètè máa bọ̀ yín ń dúró dé e wo in ọmọ sọmọlẹ̀ gan ní báyìí ẹjọ́ tó lọ à ń bẹ̀ yín níbo lẹ ti dé ó jẹ́ ẹjọ́ ìwádìí ẹjọ́ tó lọ lọ. Pe Daniel, pe Daniel. Olúwa ìkòkò ọbẹ̀ yóò gbọ́dọ̀ bọ̀ ooo. Bẹ́ẹ̀ kò lè fọ́ kò lè fọ́ pe Daniel, pe Daniel, pe Daniel. Daniel, Daniel ṣàlàtẹ̀ ṣàlàtẹ̀. láì tí sàṣà mùrámù wá dáràn o. ẹ dákun bá mú òkun wọn ti fẹ́ ba tèmi jẹ́ bí mo ṣe dì ọ́ mú yìí ẹ̀yìn mi ti fẹ́ wò. ìtàn kékeré tí mo sọ fún yín sìn ìtàn ayé mi ni ìyá mi ni Tẹjúmọ́lá ọlọ́kọ̀ nítorí ẹ̀ ni mo ṣe ń jẹ́ pẹ̀lú mi Tẹjúmọ́lá ọlọ́kọ̀ bí wọ́n ṣe gbé mọ́mì mi lọ níjọ́ ẹ̀ nìyẹn o mọ́mì mi ṣì wà ní ilé ìwòsàn àwọn alárùn ọpọlọ mọ́mì mi ti pàdánù àwọn nǹkan tí wọ́n fi ọwọ́ ara wọn kó jọ nítorí egbò igi olóró àti àwọn ìmukúmu àwọn nǹkan játijàti tí wọ́n fi sí àgbo ara wọn mo fẹ́ fi àsìkò yìí sọ fún yín wípé egbò igi olóró mo fẹ́ fi àsìkò yìí sọ fún yín wípé drug abuse is very bad kò sí situation tẹ́ bá find ara yín nílé ayé yìí ẹ lè fight here without taking drugs because drug abuse destroy one's future one's vision and one's mission. I love my mom. That's why I'm using this opportunity. Ni mo fi fi opportunity fi kọ ìwé nípa drug abuse. Wípé gbogbo yín tí ẹ̀ ń wò mí yìí drug abuse ò dáa fúnlé ayé yín ó lè ba ilé ayé èèyàn jẹ́. ká má fi àsìkò ṣòfò ibi la máa rí mọ lórí ètò ọ̀sẹ̀ yìí orúkọ mi ṣe ni pẹ̀lú mi tẹjúmọ́lá ọlọ́kọ a máa máa ríra wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.